ẹnu lẹ́rìí ń ṣe ẹrùn jésù láti tán náà rí níbi ọmọ yìí láwẹ̀ ọgbà yìí náà wọ̀nyẹ́ ìdàká a ní tù sẹ́nàwé anáìka ọ̀hìn náà níbo yà ká ìta ọmọnìkẹ́ àdàmí nkó màrídọ́m àwọn àlà sọ́kọ́rí fàídẹ́tòmínà yá mi ọgọ́rùn-ún lónìí ni ní ọ̀kẹ́ tù ọgọ́rùn-ún Eh Imam. Báwo wọ́n ní gàyín? Ẹni kààrẹ àta ọmọ nà ẹ̀rọ ìtùkọ̀ṣọ́ ẹ̀fí tùkọ̀ṣọ́ ní àmọ́ ẹ̀rọ àjọ ọrù kọrù. Ọmọ ìní lábíyà ní ìtùkọ̀ṣọ́ ó tó lọ bá jẹ kọ̀rọ̀ sáwẹ̀ òṣèṣì síkà nà A month to Ramadan was I mean why Islam. Then I saw. Then then all this out all I want. Àwọn mẹ́rẹ̀ ni ẹni mọ̀tọ́bàkùn alẹ́ yìí, a ní ìdíwẹ́ tó tó mọ̀tọ́lọ̀ mọ̀nyẹ́ ni lọ́rẹ́ta nìka

lọ́nà ìta ni àwọ́ta àríká àwọ́wọ́n sábàkà bí mo sábàkà mú ní ogún ìlẹ́sù ìyá àbíjẹ̀ rẹ̀ inú buhari o muslim anya na onye ni tuntum sallallahu alaihi wasallam doka onya mura se tike ani ni gomani abu ko kunyo kare yan ere ka ko ni an anya na na isin sadaka gomani na ka Sáàdì ibn Ubada radiyallahu anhu. Ọmọ lẹ́yìn ń tẹ̀mọ̀ ẹ̀nà ka ọmọ́n ọ̀ṣọ́ ẹ̀tìtẹ́. Àmọ́ lẹ́yìn lè lẹ́nà ọ̀ṣọ́ ẹ̀tìtẹ́. Máa ní sábàtà ọ́ọ̀tọ̀ ntíkọ́ n'ọ́ọ̀tọ̀ ọ́ọ̀mọ́tọ́lẹ̀ta ẹ̀ òjò tẹ́lẹ̀ ọ̀nítà àtàwọn ọgbọ́gbá ní gbogbo yọrù àmá ń mẹ́fẹ́ ẹ̀yí sọ́bọ́ká sọ́bọ́ká ọ̀nítà náà lè

idan ya zama yana tsawa yan tun da sallallahu alaihi wasallam duk da mutu ba ya kaka ai zan kuma na wani tun wani da wani bima na suna ce maka a tsara yana ya ce ka yi wajen na ba a yi sadaka aka ni sadaka aka ne ya kaka ne yin aka ni sadaka a me zai a ji kaka yin yanzu da wani za ka yi na a zai ce na ni sadaka إنما الصدقات إذا أنت المعطين للفقراء والمساكين والعاملين عليها ماذا صدقة إن كل شوية إذا ما بيبتين يوم صدقة بهاي كفالة من تجري كيوم صدقة إن كفالة ما يكاريه بعطيوة هذا هو كودو دومتي نانت

aman motonum, aman motonum derken dudakla yemeğe. İmam Hüsnü Mobi'ye bir süren sonu var. Ka milyon oranla anayan ne bilsin. Ka adam olsun. Ana ben alıp ödü tüten ranca on ödü yemeği. Azoko, emin çağırın ki komedi olsa ödü de daha sen yoksun ya. ara na-arụ ndị ọ na-arụ nke ya asị ọdịda enyi okwu ya ka ha dịghị ihe ya ọ mana ya onye mmanara mayasa zanne ọnụ nkata na-ekwu ọrụ ya bụ ya ọka ịrị omori ọrụ ajọ ihe ya ma anyị tada ka nọ don tó mori kana am na imam muslim dawo ẹni ẹ̀rẹ̀ ahanyọrị ikwu ọba adọ nyọrị bụ 100 ọba adọ nyọrị dọrụ àwọn ní al'as ibn wa'il as ọmọ bí ka ọmọ ọjọ́ ẹ̀tútẹ́ àtẹ́kẹ̀ hànù dáàna ìwọ́rọ̀ dáà fúrẹ́wà wọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìlú gbòòrò Bí ní ẹgbẹ́ ni a kàá wọn bí láàrin yánni pé kẹ̀yìn dọ́kọ̀ wúrà ọ̀ sí ti wọn. Nígbà wọn kẹ́ka anáre amòrò ibn al-Aas dọ́kà ọ̀nà ní tó tó mọ̀tò lọ́sọ̀lọ̀ mi. Ọ̀rọ̀ yìí jẹ́ náà kàá wọn lẹ́nu àwọn tó wọn sí. Ló tó mọ̀tò lọ́sọ̀lọ̀ dọ́kà. Aláàs Aláàs náà wọn náà mọ̀ nà kàn náà. ọ̀rọ̀ ni òkú òmùrí tọ́dákọ́nà gbọ́mọ̀ ẹni ni àìkébẹ̀ àwọn orúkú hàn jẹjẹ lúṣù a òtúṣẹ́ mẹ́rẹ̀ ń tẹ́ gbà náà òkú òmùrí káàkọ́ ẹ̀ òkú òmùrí ní òkú òmùrí ọ̀ṣẹ́ ìtìtẹ̀ anyánwọ̀ṣẹ́ ni ọ́ níwájú ìṣẹ́ anyanwụ yi na-ekele ndị mpiri ọrụ ewu anyanwụ yi na ndị anyị ha ọ ma abalị ebe ekwunyere ndori ya ọzọ si etite dọọ ka ọ mụtara kete anyanwụ na ndị anyị n'ịnwa na nwere atụ ndị ara ya na-ete

دعوك الله لبيك اللهم عن شبرما لبيك اللهم عن شبرما سهلا كذايها جاوتاك لبيك اللهم لبيك او عمري ما باو عمري عمري ما باو عمري كما تي عمري ما باو ان الهيش برما ده في دعوة انت انا شبرما انا مليان

ọ̀rọ̀ mojú gbóòrò náà nàdúrà ó wọ́n àṣà ìtìtẹ́ bọ́ọ̀lọ́bí ojú ìrìnsẹ́ náà ìkọ́ ìyà rẹ̀ gbòòrò àgùkọ ojú ìrìnsẹ́ náà kọ̀dọ̀ rẹ̀ pàtàkùrù ẹgbẹ́ ẹ̀dọ́ rẹ̀ máa ọmọ ǹdá ọmọ Ten of commandments ọmọlítà ka ká ìwéyí rọ́pẹ̀ hàmhúmà ọmọlí báyà mọ̀nàdánù ní kàmá rọ́pẹ̀ yáà ní sọ́fẹ́rọ̀ á ní tẹ́mù mọ̀ sọ́wọ́rọ̀ lẹ́yìn fún dọ́ta ní lójú duwéhùn kúrò àgbéyé ìkú ẹdẹ nìkan don sọ buhari muslim ọkà ìjà adam

ẹ̀tẹ̀wé mi lè jùpẹ́ fún ọpọ́ ẹgbẹ́ ìfú tó lára mú ṣégbòrò mi ọjọ́ ẹgbẹ́ tí mo ti mọ̀ ọ̀tọ́ lọ́m iná náà rẹ̀ ní súnà láti ọ̀nà náà rẹ̀ ábì òtẹ́lì máàlì ti nọ̀rọ̀ bí i hàn rọ́jọ̀ lọ́wọ́n ó kẹ́lẹ̀ á lóògbé àmàrin lọ́kọ̀ máa ẹ̀rọ tó mú ní ọ̀dọ́mùrá àti ẹ̀tìtẹ́ bẹ́rẹ̀ ẹ̀tìtẹ́ àdúgbò ìkan mẹ́kánà máa mẹ́kánà máa ta máa mọ̀gún lọ́rọ̀ àbí alìmọ̀wò fáàtì mẹ́kánà ẹ̀ ákúntẹ́rẹ̀ aláṣẹ rẹ̀ láti

agana agada mutu wewe wa kuna ga kuma wa ikramu sadiquhuma duwa dubani di awtan ni nyanen atan na ni nyanen woni wewa ana bile ta sun abu awa lati ko esen me mo to mori kaman enne Kwan kene kanalasen dere alakaten kan wakaten he akan dere magarubi arelu yara rali ne aekan. Ina kwan ne da ne alakan inan adira inan lemu. Bana ko kunta ruwa ko ore o si ga la da ta ka ayo mo si ga la do. Ga la na ka. Ga na ka

Kafin ka zama biya ya kuma su, an ta wuri ka duwa a yana ibada, zana ya duwa ibada ne, a bi zana ya ibada bin Allah su yakul ibada a tawakko. Ya bi yin tuntun man. Nani na na kamin, gbogbo ìrànlọ́bá ní kí ìrìnkú aláàrẹ̀lẹ́ àmọ́ lórí yóò mẹ́mọ̀ ìrìnà ìgbìyànjẹ́ dáńgbọ̀gbọ́ máa ń dájẹ́ ìjọ́nà àìkọ́ntì lẹ́mọ̀ ìgbògbò ìdẹ́gbìlẹ́gbẹ̀ ìrẹ́mọ̀ dẹ́mọ̀ríkà káì ń jẹ́ ní open rebellion another struggle direct from men tẹ́lú ìmúlẹ́nu tẹ́lú tẹ́lú wà aláìsẹ̀kọ́ ló ń tó yẹ ẹ̀kọ̀rẹ́ nù wà aláìsẹ̀kọ́ mọ̀ lọ́tọ̀ríkọ̀ láàkọ́ ìnáhùn máa ń gbọ́dọ̀kọ̀ àmọ́ ẹ̀yẹ ولكنهم كذبوا أخذناهم بما كانوا يعملون آية القرآن إلى هنا غدا أو متى كان يعني انتبهت لسؤال المسلم الإمام المسلم لا هذا أنت العين وأن لنا هكذا كنت من تهيه إلا يتكلمني إذا ما رأى من هذا النسو أو كذا بدلوه ọgbọ̀mọ́ni mi àwọn onírẹ̀ dáàbò wà ní gẹ̀gẹ́ ẹ̀nàmì ẹ̀nàdọ́rùn wà ní rẹ̀ ìmọ̀ mọ́sù mọ́sàn ní ọwọ́ ẹ̀kùn bẹ́bí ẹgbò ẹ̀rẹ̀ ìgbèrè àmì ọ̀ẹ́kùkù àn dáàkùkù gùkà ọ̀rùdẹ̀ láìdì ìsọ́nà ya alainehunan ontumegaka wakuyu dalala fi nnar irahehunan and kuma is not overemphasize yaaka diritinyoka eke yinte kuwedeva taidire tuwedukukenonu ndeweizisahan ahenuni kekumuliewa maume waweotakilewe

فقد علم أن الرسول قال رسالة أبطلنا عن ذا يوم نجمهم بك زمان أولاني أنا لا تبقى أنت لله يزدعته والعياذ بالله قرمانك أما also now speak louder than voice Anyị ịjọ ọlọmọrọ ẹ̀kọ́, èyí ni mo kúdà àkàkúdà lọ́nà àbáni na ọ̀rọ̀ dìtì Kọ̀dá àwọn èèyàn bí gbọ́nà ẹ̀kọ́ ọ̀rẹ́, kọ̀gbọ́nà wà fẹ́ ti tẹ́, ìgbẹ́ omi wà tún wà náà rùká, wà á kúfà lẹ́rẹ́ bí rẹ̀ kọ̀ àrùn, wà á bá ẹ̀rẹ́ bí rẹ̀ dà àrùn. Àfẹ́ mi ni ìlú ṣe tó mú ní ọkà wọ̀. Ìṣẹ́ àlọ́ ọ̀sẹ̀ alẹ́, àwọn والفتنة بالصالحين دور حضايا على مفتونين برحمتك يا أرحم الراحمين قوموا إلى صلاتكم يرحمكم الله الحمد لله الواحد الأحد المحيي والمميت حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشؤون وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه عباد الله اتقوا الله حق التقوى واتبعوا سنن نبيكم صلى الله عليه وسلم يقوم الله والحمد لله

ọdún dára kẹwèrè adéwòye ọ̀rẹ́dẹ̀wò ẹ̀dùnìsì anáyọ̀ gàdì nínú ńlẹ̀gbẹ̀ yìí mèrè ọ̀dọ́ ọ̀rọ̀ wa mọ̀ tó wèrè ìnira yìí tó ìnira yìí ẹ̀rọ dára náà èrè kọ̀ọ̀dọ́ náà ìrìn àjá ìlú ìpínlẹ̀ ọmọ ilé wà ní ayébẹ̀gbànáza dára ìgbẹ̀gbà ní ètò ọmọ ìrà àbọ́ náà nọ̀gà àyẹ̀dẹ́ ìhànà dára àbọ́ náà nọ̀gà àyẹ̀dẹ́ ìhànà ìrọ̀rà pẹ̀lú ka ẹni ẹ̀kẹ̀rin náà tó ẹni bọ́ ní ìrọ̀ kọ́rọ̀ náà ka lórí ìsìn ayé ń bá wọn ìyáwó onírànnájá ilé oúnjẹ na onírànnájá wọ̀lá ndị àwọn ìrọ́lá tó wọ́n lè ń tó wọ́n kà ní rírí ọ̀rẹ́ àgbéka àwọ́ràn òun na ní ndị a talaka aka mere emempenwere efe ofe talaka aka mere a na-akụwa mere ha na-ekwu nwetata ebe a ọgwa anọghị anya na-ere okwute a ere ẹ̀gbá ọ̀rọ̀ ọ̀gbọ̀gbọ̀ ka. nílẹ̀ ka ẹnìkẹta ìtàkàlẹ̀ ẹlẹ́rẹ̀ta tó bọ̀ wáyé ó kú orí èlèrè àìsàn lóṣù. Tàbí lọ́wọ́ ìwọ̀ta ọ̀ta nígbọ̀ ìwẹ́jú lọ láàrin ukúta láàrin ẹ̀ṣẹ́ mọ́mọ́ láàrin òmìnira ibi ọwọ́ tó lè rọ́ rẹ̀. Yáàwó ọ̀nà ni ọ̀gbà ní ọ̀nà ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wá nílọ bẹ́ẹ̀ wúrà sí i bẹ́ẹ̀ wúrà sí i ọgọ́rùn-ún iná ìdánámọ́ wà ní ọwọ́ ọmọbàányà ọ̀rùkọ́ tó lóòlù mẹ́dúwà lóòkọ́ lámà ìwọ́dá okòwòsù sálámà ìwọ́n wọ̀ ọ́ bí lóòlù mẹ́dúwà rọ àti ẹ̀rẹ̀ ìyà òmùrẹ̀ sọ́tọ́kọ̀ọ́sọ́ jẹ́nà òmùrẹ̀ sọ́ ọgọ́rọ̀gọ̀gà ọgọ́rọ̀gọ̀ ìyà Ìyáre rẹ̀ tó ń jẹ́ rẹ̀ kò múlò jẹ́ rẹ̀ mú ní yọ́nà mìtọ́lá yẹn. Tó kọ́ ní jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ kan, jẹ́ owó bó pa àfihàn, títẹ́ ẹ̀gbọ́n àwọn ọgbà ọgbà yẹn. Ẹ̀yẹ́ ní kọ́ta. Ọjọ́ mẹ́rin tó lọ́lá àhàlẹ̀ yẹn tó lọ. Ọkà ìní na hàìtù kó máa ń di. Ìní kọ́ntù na hàìtù kó máa ń di yára tó kọ́ bọ́. Tọ̀gùrúwà tuzakkiru kumul àhìrà. Ọjọ́ mẹ́rin tó lọ́lá àhàlẹ̀ yẹn tó lọ.

nítorí na mọ́ làbẹ́ òkú náfìlà ẹ̀ẹ́dẹ́ máa náà fèjì ètò. àwọn mìíràn yóò kọ̀ọ̀mù yẹn àmọ́ lẹ́tà ìgbésẹ̀ tó ń bẹ̀rẹ̀ láti àtẹ wọ́n á kú ní orí kúta mi. fọdù rúhà àbálà náà kà ní wọ́n lé orí kúta mi. ìgbà tó rú kọ́mọ àhírọ̀ ọba àmì ká yá sáma ẹ̀kọ́ ìdúró mi. kánà ọ̀rùn tọ̀nyẹ́ nẹ. wàá ní kúta. that ona kene bere ben ata mo e ko dire ma wa na kene ona me don aga na ga na ise wono o impota na ta na wa ai ati ka ole na rivaji i na na ona mi tajdidi aqida o arika ọgọ́ra wọ́n yàrá ọ̀rẹ́ yìí kó ní sùn.

ذاك السلام عليكم يا أهل الديار من المسلمين أن ذاك السلام عليكم دار كامل من المسلمين إنا إن شاء الله بكم لاحقون أنتم لنا فرط ونحن لكم سبع أنتم رسول سلامة فقولوا ولي ونكلوا لنا ينضع asimewenan oganya ainihin ka min na muslimin bi shek ana wako mai ina wako mai nasara ne mutuwa inna insha Allah bikum lahikun falaki ta'ala eh ana wa e, ba da antum lana faratun yala bẹẹ na ń gbé mu ní yìí wọn náà ní ọlọkùn tẹta òun ẹyẹ ẹyẹ rẹ bá ọtá àtà òun ni yàtọ̀ ní bẹ. àwọn ẹni tí mo nà ọdún ẹ̀rọ sọ́kà dọ́kà lọ́wọ́ dìtú ọ

Kòwòrò látàtẹ̀lẹ́ta, ìnáwà ni mọ́ mi mẹ́nà ìlúwà tó ń tẹ́kọ̀ọ́ ẹjọ́ ni ìlúwà. Dáńtàrà rẹ̀. Ẹni láti ẹ̀rẹ́ ìgbọ́gbà, wọ́n náà ìgbọ́gbà gbígbé. Wọ́n ìgbọ́gbà ẹ̀rẹ́ ìgbọ́gbà yìí. Ọkùnrin ọ̀sọ̀rẹ́ kan nìta, ẹ̀rọ mẹ́rin ọ̀sọ̀ ọjọ́. Ọ̀nà ẹ̀rẹ́ náà mẹ́rin náà ṣe àgbọ́gbà They are my brothers. They are my brothers. They are not my companions. They are my brothers. nínú ẹ̀mẹ̀ ń bọ́ọ̀dà tó ń tó lórí ìyà bọ́ọ̀dà tó bè wà. Àjábì níta, ẹ̀yìn ẹ̀sán ágbẹ́ ọ̀, sọ òkè ẹ̀ náà lọ́sàn ẹ̀rí bọ́ọ̀dà kan. Àwọn tó múlù mẹ́rin ọ̀gá yẹn, lọ sọ́lá mẹ́rin kú, lọ máa nì Àmàtọ́lá máa ń jọ dàrẹ́ ìjàn tó wọ̀ ẹ̀ náà kó mú. Ẹ̀yìn ẹ̀rọ kọ́ mẹ́rin, ẹ̀yìn ń wani zukuti kafiri don ko mun haka a onye ne wabanya ebe me aha ayi na enjoy ayi na menwome ayi na mabaranga maka ahụ n'izu ọnịka onye na-eche n'ọrụ onye nwe ọganya ama ọnụrụ onye nwe a napụrụ daanị ọgaranya ama onye ne na napụrụ asemare na wọ nyiwai ẹnna rẹ àti ìjẹni kẹne ẹrẹ náà àgbẹ ẹkọmọ ẹwọn ni dẹ kó dundunmọ dẹ kó tẹsíwá gbọwọ dẹ yà nà ọgá yẹn tí a tẹlẹ mú yẹn ni ẹjọ rẹ yà nà na ẹrẹ mọ ẹyàn ọgá ama wenzie aleburu na ọnụwa n'akụnụ ganya ya ese okwere mụrụ ọnya na-emekwa onye na ide ere ese hu hu de tanke tanke enye ọganya ya ọkụ ọganya ya ese na na iwọ anakọ ofe ntọ ọmọ ẹgbẹ àbá ẹ ní kó ìjọ ka ọganya wọn èrè ìjọ ọganya alcohol and blood some. Ita kama da na kena wonon. Salama, Madia, Helele, a zo aka na gobe wa nan gari na ka kula na hoteta, ko ba da ha ha. O wo ne ya halaka na kai na. Ai da wo ta ta ko ko an ne amma ai za ka ka wa ta Qur'an. bẹ́ẹ̀ ọ̀pára ẹ̀rọ ọ̀rọ̀ akọ́nà a nìyí àrùkúta bẹ́ẹ̀ ìkúta náà ọgbà àyà ọ̀rọ̀ olùkúta tí yẹ ìdánù rẹ̀ nígbà ọ̀nà nìyí àwà dákọ́lá dáwọ̀ lóòrán àtọ̀pọ̀ àwọn àdúkù ilé olùkúta náà ọ̀nà ìrùkúta na na. ثم تقدر كناية أن يحصل أن ينالين أنت من قالوا صلى الله عليه وسلم أهل وإلى يارو كنت رأيت وهنا قد أعطينا في الإسلام Islam, necessity knows no law. الضرورات تبيح المقدورات. أهل ضروري؟ وإهداء إلى أهل ọwọ́ àdìká ìwúrí wọn ní ètò kẹta ọ̀dọ̀ òun ẹ̀ ṣe kú ní ìjọ ẹ bàbọ̀ ẹ rọ̀ lọ ká ti kóra ní ọ̀rọ̀ ká kárí lọ mú tó múrí ọkà wọn àti ìjọba ìka ọmọ tó rẹ̀ wẹ́rẹ̀ kura yẹn ti lè jẹ́ bí àwọn ẹ̀nẹ́ yẹn kan. àmọ́ ìwé ní nàbẹ̀dúrà ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́gbọ́ kọ́ wọn bẹ̀rẹ̀ ti kíbla. bí eré náà lè ka akópa là iye náà lè ka kúrò àmàdúrà nù. Olé ojú kúrò wáyé kuwa na ya kuri su muri jiri yo muri mayan ba muri me ukutan nan ome riyadun min riyadil janna ome apasitunya ini apadat janna wala tasalha hufaran min hufarin nar asani na ni ni mira adiyo naka agbụgana enweghị anyị na-rekọdụ ebe ndị etemọnụ ya ọkụ ebe ele ya ya mmadụ ya ya ya na nkata akọrịtala ma ya enenere ịgakọrọ ma ọ ga-anya m wa ọrụ ọdụ ọ̀rọ̀ lórí òkúta ẹ̀mọ́ ẹ̀ka ẹ̀rù kó mo yẹ ẹ̀rù kí á sì yẹ ẹ̀rù wani wa yara gaduwa yara gaduwa wani wa yana gaduwa ita na alayin kututa da ikori na buwa si a na da karakara da kọlọ na mọmọ kawo ìṣẹlẹ àti ìrọsí lọpàá tàbí ni ẹkùn tó ní ọmọ ẹsìn àtìkà ní ìwé ìyẹn ní ìrẹ́ àtìkà ilé yìí ilé tó gbogbo àtúwẹ̀ àmá àyẹ́mánà mùtù láàkùn náà tó rẹ̀ wọ́n tẹ́lẹ̀ sọ̀rọ̀ ní àwọn àlẹ́wọ̀ inú náà ètò máa ni àti هيسوع مرات بالقبر كافل فبشره بالنعم أعطانا هذه الكتاب وكتابنا وكتاب لهم تاتا يعني لا يميرا بيزان بلاك تاجل تاغهل باع تاتا خير ناري ران واغت ناري ران لغتا وكنت Sọ́sẹ́ àdámikú ní Súnmẹ́tẹ̀ kò ya fẹ́ kúta nìka nígbà ṣírù kùnbí náà yà ṣe ń bí àwọn ìgbà ẹnirẹ́ àwọ̀ yà ní. Tẹ́ntẹ́ mú ríkà àwọn náà. ramada ọdí Islam láàrin tó mú lọ́mọdá ẹn jẹ́ mi ìmọ̀tọ̀ píkọ̀ àdàdàgbà ka láìyá. lọ́mọ sálámà. Bá wọ́n àwọn ọ̀gá mẹ́rin pẹ̀lú ẹ̀yà rẹ̀ ra. Yẹ́bi tó kó wọn sàlámù àlékù kú rẹ̀ ra. Ọ́n na sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́wọ́ sọ́nà. Bọ́lá ń mẹ́ta ìgbọ́ǹkù ni. onye ntọrọ m na-ekwu ịna aka n'ụmụaka ịhụ dị na ekwu eme dịwa nke tọrọ m na-arịa na ka na mẹ́nà ya ihe imezi anyị anyị na na ntọrọ m si ekwe imezi ihe na ka m n'ụlọ

dama ka gan sun canji mutuwanu dama wani sai ka faɗi da sai samu na wata daga ma na yubkikun dama wani daga yubkin na ma yubkin sai wani amiri wani amiri kurkawa anan ina ka yi ajiyar ne kúkẹ́nà ní ọdún máa dé pẹ̀lú kan lọ́dọ̀ ìjọ mórí kan wọ́n yá mi ọ̀nà mi kò mórí òṣèlú ìsìnkú fáwọn ọ̀hún àbí ìlànà موعظة وعدها إياه فلما تبين له أنه أبي من الله تبرأ منه ولذلك تبرع من أمك يا محمد عليه الصلاة والسلام أنا من القرآن سبب نزولا كما ذكره الإمام السيوطي كما ذكره ابن الجزري ọmọrí lẹ́tẹ̀ ààrẹ ní kùránì ọ̀ríta aláàlẹ́bì bẹ́ẹ̀rẹ̀ máa ta ní àdánù aláìka ìrìnkúnlẹ̀rẹ̀ bẹ́ẹ̀ta ọmọrí wọ́n ti fírí ní adí ináhẹ̀ nínú tẹ̀lé ìjọba fún ọkọ̀ anábẹ́kọ̀ lórí ìjẹ́ ìrọ̀dọ̀ ní ọkọ̀ هو أيوة، لا ترى قوم الصدم بلا هناك كاب طيب. لأستغفرن لك وما أملك لك من الله من شيء إدارة كعادة كعدام وكهي إيه؟ والله إننا إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وضع بيننا وبينكم عداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده أنا بقى مراك هذا انتهاره أراني أي كنا يمنا كنا أولا هذه إذا ما هي أهون اليوم أسيرتو بيرو Oòrùn bí wọ́n tó kò ní ijana nabaka ma ko yele wu na astaghfirun na dole ku ma na na fan wa ma amliku lak min allah min shay en san ni Ẹ̀rí tó jẹ́ wọn mẹ́, ìlà mọ̀ ìbẹ̀ tí mo wá dára ìyá na Ẹ̀rí ọ̀kà títẹ́ náà na náà náà kan náà rádá nìkan ní olóògbé ìjọba mẹ́. Bẹ́ẹ̀ni kò wàlámà tọ́gbà ìyẹn aláhù annahu àdúwò lèlá. Ìjọba kúrò ikẹ́ rẹ̀ ọkà dánù so àwọn mẹ́tíwá ìkáàkiri àwọn kan tó múlẹ̀ àmì yẹ kó tó mẹ́tíwá tó

ẹ̀yẹ́ máa ń kọ́ ọkọ̀ ọ̀gbà nílá orí ààrẹ àátẹ̀bẹ̀rẹ̀ ààrẹ nì ṣubúrù láti ìtú ẹ̀rẹ́ nìkù owó ọ̀ká máa tọ́ ọ̀ká ilé ẹ̀rẹ́ is how pragmatical is practical well, your pragmatic and practical nonsense it, it is somatic that's it ọmọ tí mo ọmọ yẹn tíjà Islam ló ń tún mẹ́rẹ̀ tíjà Islam Do I mean that we do you are fanatic? Well, pragmatically not affect. Not practically not affect. In error affects sunnatically. Sunna Ali. Abu Talib bin Sayyidina Ali radiyallahu anhu. Okay. لو كان الدين بالرأي أبي من عالم ولا يكون ملالم لكان عطفل الغرف أولى بالتي من أعلى na ya na fiye su jin da gudan da suna iran ẹ̀rẹ̀ fan ọ̀rọ̀ náà rọ̀ lábúkọ̀ ọ̀rọ̀tọ̀ ọ̀hún dáwọ̀ láwọn olùgbé ìpèsè ní ọmọ ẹ̀lẹ́kùnrin ọ̀sìn ìwé náà nke ebe ẹgbẹ́ bìsìn àbùkù ìwé ma ya ẹ̀lẹ́nkẹ̀ẹ́ we are dogmatic. a bí ẹgbẹ́ tó múlẹ̀ rọ́ntán ọkọ̀ ọbẹ̀ dogman láì dogman yà bí kúrò jésù. àwọn múlẹ̀ rọ́ntán láì ẹ̀kẹ́ ọ. ṣùgbọ́n àwọn ètò kan àkọ́dọ̀wọ́ rú mọ́ lọ́sí ọ̀rẹ́ àkọ́dọ̀wọ́ ń rọ̀gà ní eré dèrè. láyé láwọn ọmọ ìkéyìn ní wọ́n ìwúfẹ́ àmọ́ yà ìkòrò lẹ́wọ́ ìwé ìwé àbàdàn جاهلون وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما لأنك جاهل أنت جاهل منكب جاهل مركب لا نريد المحادثة مع الجاهل إمام الشافعي رضي الله عنه جادلني عالم فغلبته وجادلني جاهل فغلبني اقتنع قد يرد السنة وقد يرد الآية ọkọ̀ ló máa ń sọ nǹkan ní àwọn ń sọ àwọn kẹta wọ́n ni ìlú ẹ̀jẹ̀ rẹ̀ àwọn ẹjọ́ ìlú ọkọ̀ ní àwọn kẹta lè yí ìrìnà rẹ̀ wá jẹ́ mẹ́rin lè kókó inú ọta ọkọ̀ náà nnan kakatɔ akatɔ ni bá wọn nana àfẹfà gbàtà rẹ ẹyọ ọmọ ni wọn béèrè wọn yóò wọn bá wọn àwọn ọgbẹ wọn wọn ní wọn nìkà mẹwọn lẹnu wọn kẹrẹ wọn nìkà wọn ni wọn béèrè àwọn nìkà mẹ. You have to hold yourself in a complete servitude, absolute servitude of Mr. Allah subhanahu wa ta'ala. Ẹ you do? Dog is better than you in the sight of Allah Ta'ala. No peace was being in man. That shapeless animal better than you in the sight of Allah. Wọ́n yẹ́ mo bèrè yìí, gòkè mo kà tó jẹ́ ààrẹ èyí eré bèrè. Wọ́n tó wọ́n náà ni màá ń ká sọ́dọ̀ ìpín náà, á ń kéde òun ní náà ṣàbí. Ọ̀tọ́ lè bọ̀ ọjọ́ ìlú wa, wọ́n ìkọ́ mi lóye.

ní sọ́rọ̀ náà láàrin àmà ìkẹrì haram ọ̀lọ́mọ́gbà ni mú pàpà na wọ̀ ọ̀rẹ́ ìwòsá ọ̀nà náà kí dẹ́ẹ̀ na mú sacrifice ọgbà láàrùn náà wọ́n mẹ́ ọ̀lọ́mọ́ láwàrí káàpù Gbọ́nwàn, a ní sẹ́nà ìkùwà mẹ́ ọ̀nà wà rẹ̀ ìrìnrìn, ìjọ́ Amaghị yau da kafin ana fita Ewee ezi ọnụkwụrụ unu gara eji n'ebe ha ọgụ egwu ime daa ekwuru ji eme ụzọ m asị na jezi ya sịọ dịka ọrụ ọnụkwụ gbukwu tụrụ a. dịka ọrụ ise dịka chọọ. bidca ọ̀rẹ́dẹ̀ tí ọ̀rẹ́dẹ̀ tó wà rẹ̀ tó wà náà ṣe dáadáa kú mú jẹ́ ìyọ bídà ọ̀rẹ́ wà tó bí wà tó lè fi kúta sọmẹ́rẹ̀ bídà kẹnọ́rì wọ́n tó mùsùlùmọ́ lè tọ́lọ̀ ọ̀rẹ́ ọkọ̀ ọgùn lórúkọ náà àtúrẹ̀ ìdúkúta bí àti ìrẹ̀yà kúrọ̀rọ̀ nǹkan aláàkì máa mú sí mọ́dọ̀ rẹ̀ wọ́n tó múrí kí àtúrẹ̀ sí ní ìdúkúta sílẹ̀ àtúrẹ̀ sọ́n àtúrẹ̀ tàkúrà àtúrẹ̀ tẹ̀ẹ́gá kúrà ìmọ̀ fún sí mọ́dọ̀ àti ìtọ̀ rẹ̀ nínú àti ìfi jáde rọ́dẹ̀ lọ́wọ́ ẹ̀dọ́ mọ̀ kúta náà

ojú onímọ̀ èdè ti àánúgbọ̀gbọ́ kókó ọ̀rọ̀ àánúgbọ̀gbọ́ ọ̀wá yahudi ẹni nàfàrà the jews and the christians tẹ́mẹ̀ ọ̀kàgúnka kú tí àníbẹ̀ ni ra àwọn ìkùsàlà àríwọ́sìpọ̀ àrímà ẹ̀kẹ́ àti ìsọ̀nù mọ̀tẹ́wọ̀kùn nàlẹ́ ìgbòhárì ọ̀ muslim anárágbé ẹ̀hó ọ̀rùn kama ni gutar wa nan nan an to mu yayi aga ọdọ ka la tattahidu qabri idan apo ogana ile mun do wa ko mu ni gutar mo ihe mo ni dok wala tajal buyutakum na agore me kiri ya on ni oba eni ni na anyị ya ọ na-aje m anyị na nkanịkanụ ma eme deri kanịkanụ anaghị deri katu ya eme eme ni gutinaturu kabala ịraịraị àti deri katu tijaniya eni ma ekpe ni meduguri ịraịraị abẹ́sẹ̀nìwé dibia obìnrin òkà ìdíṣẹ́ wọn náà nípa ìnàlá àwọn tó mú kí wọn kú jáde táwọn náà ìrẹ́ni kí ni bíìsì wọn agaghị anadapụ nwanne nwanyị dị maka enwe na ekwute na-enwe ihe jisọ na enye ajị ahụ enwega bụ ọkụ onye nwere ekwute ntobere yi sọọkụ na-ekwe ya anụ dị nkwube dere ọrụ agụrụ ìjọwọ́ di ilé náà kọ́ àárín yìí rẹ̀ ara nífẹ́wọ́ ní ìjọwọ́ tó máa kà dọ̀rọ̀ lọ́gbọ́ àkàrẹ wọn gàrí wọn ni wọ́n kájí ni wọ́n ni wọ́n kájí ni kú tó lè mọ̀ náà ka ẹ̀ àdéṣẹ́ tún mọ̀ náà sì yẹn tó lè so development ẹ àwọn tí ebe ẹjẹ́ ìkútukúta tí wọ́n

mara wangu anautaka adhabu wakali wanataka ukute na benao dai kagwao kwetu ya nani utumruyo ina hizo ni Imam Bukhari dawe la tushaddu rihal illa ila thalatha masajid abola huyo yeye agwanete ali ahataka nani alokujua ni kuta kauli akanyenyana yule asule ya agwanete a ìlú a ìkọmọ ẹ̀rì àhẹta lọ́ka masjidul haram máa ka ní kàábà ìrọ̀ ọ̀hún masjidul rasul máa na ń pè mọ́rí ẹ̀rá ti masjidul aqsa máa lẹ́sẹ̀ náà palestine àwọn ọkọ̀ mọ́rí ẹ̀ ní ni ní palestine anatọ́ ọ̀rọ̀ àtọ́là lukute adó òfòrapọ̀ ọ̀bẹ́ra tó àlá lukú òfè ní pàdì ìkúta kò títí nípa wọ́n tó mọ́ yìí rọ̀ kuma wọ́n yà á tún wọn nìka

shughulani chochote mshukude mtua lunasa ngoto muri niyo ah wani noganya kiki wani zaka me zaka ba mu mele kan ana bila ku me wani

every Monday, every Thursday, every Friday, every Shawwal, every Ashura, as an in Bid'ah. Ezukọrọ ọmọ ụrọ ezukọrọ nye nsi mi, sẹ́yìn náà mọ̀rọ̀ tó lọ ọ̀nà ọkà yìí usu ọ̀họ́ ọ̀rẹ́mú àti ọ̀là usu ọ̀họ́ ọ̀rẹ́mú àti ọ̀là ẹ̀yà náà sọ́mà bèèrè sẹ́yìn mẹ́tí ní ọkà nù ọ̀hún náà èsì ọ̀rẹ́ tó náà èsì lọ́gọ́kọ́ tí mo rí kàrò sí ọgọ́n wọ́n àmàrà nkẹta akọ́ rí kàrò ẹ̀nà mansion wọ́n kọ́ ẹgbẹ̀rẹ̀ yí ẹ̀wọ́n mẹ́ àìkọ̀lọ́mà nàná ìyẹn mẹ́rin ṣẹ́rùsẹ̀ náà wọ́n ni rẹ̀ kẹ́ni náà ìka àbọ̀ náà wọ́n ní àyẹ̀nà àtàwọn wee tinye asị wee tinye asị uche leta aka ọbụtụrụ na ịta ife ịtọrọ m ihe ebuwe asị ihe ha ine ọkọrọ nọ ịrụ ọrụ na nwuwe yọ n'ịrụ ọha ine wee ti agha ji kịta bụ na ihe ịrụ ọrụ ọha one ni ịrụ ọrụ ahụ wee ti onye na ha isi ihe ha káàkiri na mújá áìsọ́ lọ́wọ́dù wọ́n ẹni wọ́n náà fi hù wọ́n jẹ́ wọ́n jẹ́ màá wọ́n tó wọ́n fi ìwà máa hù wọ́n lè fi wà sí àmú àti ìṣòro ṣẹ́dà fún na ilẹ̀ ìwà اللهم ارزقنا ذكر الموت اللهم ارزقنا ذكر الموت اللهم ارزقنا بذكر الموت نحي حي يا قيوم برحمتك نستغيث اللهم رق قلوبنا بذكر الموت اللهم زين اخلاقنا بذكر الموت اللهم اكرمنا بكرامه ذكر الموت اللهم اشرفنا بشرافة ذكر الموت اللهم زدنا تقوى بذكر الموت اللهم قوم إيماننا بذكر الموت اللهم زدنا استقامة على أعمال الصالحات بذكر الموت اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم ارحم كل موتى المسلمين الذين شهدوا لك بالوعدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وآتهم واعف عنهم وأكرم نزلهم ووفهم مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونكفهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الجنة اللهم اجعل قبورهم رياضا من رياض الجنة ولا تجعلها غفرا من غفر النار اللهم اغفر لكل موتى المسلمين اللهم اغفر لمن كان ماتوا من المسلمين اللهم اغفر لهم وارحمهم اللهم نقهم من الذنوب والخطايا اللهم نقهم من عذاب القبر لا اله الا انت سبحانك انا كنا من الظالمين اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه تحت الجنادل والطراز وحدنا اللهم ارحمنا عند الموت اللهم ارحمنا عند الموت اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم أهينا مسلمين وأمتنا مسلمين والهقنا للصالحين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله اللهم اجعلنا ممن كان آخر كلامه شهادة أن لا إله إلا الله اللهم ارزقنا لا إله إلا الله عند الموت وهلنا علينا سكرات الموت اللهم اجعل الموت راحة لنا من كل شر يا رب العالمين اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات اللهم اغفر لكل من سبقنا بالإيمان إليك برحمتك يا أرحم الراحمين وارض اللهم عن الخلفاء الأربعة أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي بن حسنين وارض اللهم عن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين واجعلنا نمن معهم بمنك وكرمك وقدرتك وإجابتك وجودك ورحمتك يا أرحم الراحمين اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم لا تعذبنا فإننا عبادك اللهم إن أجسامنا ضعيفة لا تقوى على عذابك يا الله اللهم اجرنا من النار إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا رب العالمين اللهم اجرنا من النار اللهم اجرنا من عذاب القبر اللهم زدنا من عذاب القبر اذكرنا بذكر الموت في كل أغايين لا, لا في بعض أغايين اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أطولنا وما أعلنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم اغفر لنا ذنوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلنا ممن يقال له يوم القيامة ادخل الجنة بالسلام واجعلنا من أهل الجنة دار السلام دار النعيم ولا تجعلنا ممن يقال له يوم القيامة ادخلوا النار خالدين فيها اللهم ارفع درجاتنا في الجنة اجعلنا من أهل الجنة وارفع درجاتنا في الجنة برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم ارزقنا استقامة على أعمال الصالحات وارزقنا اجتناب عن النواهي السيئات يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين وذل الكفرة والكافرين وذل الطغاة ومن والاهم اللهم اعز الاسلام والمسلمين في كل مكان في مشارق الارض ومغاربها اللهم انصر المسلمين انصر المسلمين المجاهدين في كل مكان أما ننساهم على عدو وعدوهم لم نكون مسلمين في الشيشان وفي العراق وفي الأفغان في بلاد الهند للوقوف الوطنيين إنك على كل شيء قدير إنك خير الذين آمنوا لأن الكفار لا مولى لهم أعز الإسلام والمسلمين اللهم لا تعلى إلا ما جعلته تعلى وأنت تسأل الحزن إذا شئت سهلا اللهم سهل لنا دعواتنا اللهم سهل لنا اجتهاداتنا اللهم سهل لنا امورنا الدنيويه وسهل لنا امورنا الاخرويه انك على كل شيء قدير اللهم يا مسبب الاسباب ويا مفتح الابواب ويا قاضي الحاجات ويا مجيب الدعوات اللهم اكفنا بهلالك نارانك اللهم اكفنا بهلالك نارانك حرامك واغننا بفضلك عمن سواك اللهم يا من لطفت بخلق السماوات والارض ولطفت بالاجنه في بطون امهاتها وانطق بنا بقضائك لطفا يليق بقدرك يا الله يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم صل على محمد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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا تراصوا اعتدلوا فإن التصوية الصفوف من تمام الصلاة استووا تقاربوا لا تختلفوا فتختلف قلوبكم ربنا تزكى وذكر اسم ربه فصلى بل توفرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 عاملة ناصبة تطلع نارا هانية تسقى من أعين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارك مصفوفة وزرابي مبسوطة أفلا ينظرون إلى الإبل كيف علقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله على من أكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله